àwọn tí gẹ́gẹ́ bí ìmáàmù Ògbómọ̀ṣọ́ bó ṣe yànnà náà lélẹ̀ nípa tí ń sọ tipẹ́ wípé àwọn ọba ayé àwọn ni àrólé ọlọ́run lórí ilẹ̀ torí tí wọ́n ń pè ní ọba ọlọ́run ni ọba. a dúpẹ́ pé tí irú ọ̀rọ̀ bá ti ń bọ́ látọ̀dọ̀ ẹ̀yin àfáà tọ̀dọ̀ àwọn imam yóò lè mọ kọ̀rẹ́ẹ̀tì nítorí ẹ̀yin àfáà ẹ̀yin ni ẹ jẹ́ bí ẹ òjíṣẹ́ ọlọ́run báwo ilé ọlọ́run bá wá ń ṣe tó bá ń bọ̀ rìṣà ẹ̀yin òjíṣẹ́ ẹ̀ à ń bí ẹ̀yin àfáà ìjọ kálukú ti sọ fún ọba ìlú rẹ̀ wípé ìwọ ọmọlàrá olé ọlọ́run kí ló ń wá ń di òòsà bíbọ. òkè àròlé ọlọ́run tó wà ń bí báyìí èmi kọ́ kíra mi lẹ́yìn náà màá wá kí akire ti ìkire ilé akire mo kí ń wọ̀ wọ̀ akire náà sì bọ̀rìṣà kì í sọ ọba tí ń bọ̀rìṣà ó pa gbogbo òòṣà rẹ ní ìkiri lẹ́ni ètí ọgbà ẹtí ọgbà àlùmọ́tù ló fi ṣe kìnnì ọjọ́ ló ń pè ní kíá àdúgbò lọ́wọ́ lọ́wọ́. alhamdulillah. lẹ́yìn náà mo kí àwọn imam látòrí chairman àbí president àbí league of imam ní Ọ̀ṣun state mo kí yín wọ ọgbà àti gbogbo league of imam pátápátá chief imam tán wá chief imam ọ̀wọ́ chief imam gbogbo ẹ̀ àwọn tó ṣojú Òṣogbo Òṣogbo nẹ́ẹ̀bùlì máa mo kí gbogbo àwọn chief máa mo so Èjìgbò bẹ́ẹ̀ ni àwọn ọmọ tó ìkírun ìkírun ìlàrọ̀kọ́ wá gbogbo wọn Ifẹ̀ Ifẹ̀ ẹ̀yin náà mo kí àwọn ọmọọba àtijọ́yè kábíyèsí o ẹ̀yin náà mo lọ sí ọ̀dọ̀ wàzírì ti gbogbo ilẹ̀ Yorùbá pátá àbùkọ́ kún mọ́ lọ lẹ́yìn náà Sheikh Abubakar lẹ́yìn náà mo kí mufti mọ́fì tó ń ṣiṣẹ́ yẹn dáadáa ah. ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ má jẹ́ kí nítorí pé mo ti dáko wọn ni mo ìtòlẹ́sẹ̀ ìmáàmù wà mẹ́ẹ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ òkè wọ̀ wọ̀ ah, ìmáàmù nu ìmáàmù tó tún ń gbé Islam ga nílẹ̀ Yorùbá tó ń gbé ìmọ̀ Ọlọ́run mi ò kí ń pè ní Islam mo máa ń pè ní ìmọ̀ Ọlọ́run lọ́kàn bẹ́ẹ̀ ni ẹ sọ fún aláǹdà. torí ìmọ̀ Ọlọ́run lọ́kàn ni ẹ̀sìn àbáláyé ẹ̀sìn tá a bá láyé nù kò sí ẹ̀sìn míì tí àwọn baba ńlá wa bá wọn ọba Ṣàngó láyé àwọn baba wa ní bí Ṣàngó àwọn ní bí Ògún èyí ṣe péjọ tí a ń dá baba ńlá wa Ògún àti Ṣàngó àtọbàtálá wọn ò sí mbẹ̀ Ọlọ́run ò sì introduce wọn sí aníjọ náà ní pé Ọbàtálá ni mo introduce sí yín o àmọ́ ìyá àti bàbá Ọbàtálá àmọ́ mo wá lẹ́yìn náà mo kí ibox ìwé board of trustees látòrí president wọn president takuntakun professor dahoud ọláìwọlá olúròdè obìnrin kí gbogbo ìwé board of trustees pátápátá mo kí gbogbo àwọn elégbòogi àlefa tìjániyà àwọn wo ló tún wà mẹ́ bàbá bádúródà ìgbọ́n ti lọlé wọ́n ti dìde nawar islam anwar islam imam ẹjọ ẹ mo ti kí àwọn imam ṣùgbọ́n mo tún gbọ́dọ̀ dárúkọ dà pé àwọn tí wọ́n pàtàkì pàtàkì gbogbo wa la pàtàkì imam anwar islam mo kí yín bọ̀ ń bọ̀ èmi àti kan nínú àwọn tẹjọ ń kírun ìyálé ìlà ilé mọ̀jìlá ìyá alágbàdo àbí ilé mọ̀jìlá àjọ ṣe ìyá ìyá ó ti pé ti gan máa jọ ṣe bàbá amúdù ẹ wá kó orúkọ wọn fún mi dáadáa lè àrọ bí àbí mádùn lè àrọ bí yà ẹ. Eh? máàdùlì ah, ah ní máàdù lélẹ́kùọ́ oh. ah. ah, ẹ má bínú àlefa oh. àwọn àlefa bàbá máàdùlì àrùbíyà ní elékùrọ̀ nìbàdàn. wọ́n láti ṣe mansour. mo kí yín wọ̀ wọ̀ ẹ bá délé ẹ bá ń kí bàbá dáadáa principal ga pàdé ní aláràfáà mi ni bẹ́ẹ̀ ni. ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ kí gbogbo ìmáàmù ńlẹ̀ Yorùbá àwọn ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù Ọ̀fà àwọn tá à ń gbóhùn wọn nu tí a ń gbé ìmọ̀ Ọlọ́run lọ́kan tí a ń tẹpá mọ́ bẹ́ẹ̀ bá rógun tó bá dìde sí máa gbò Ògbómọ̀ṣọ́ kìí sọ́bọ̀ Ògbómọ̀ṣọ́ ló dìde ìgbà ìmáàmù bá ti ń sọ̀rọ̀ pé ẹ má bọ̀rìṣà mọ́ kò sí kásẹ̀ ìtánì mọ́ dìde o Allahu Akbar àwọn tásẹ̀ ìtánì ń lò ní ẹ̀ ń dìde sí nítorí ìmáàmù Ògbómọ̀ṣọ́ kan ò pè rí bẹ́ẹ̀ èmi ọ̀ nígbà èmi ti gbọ́n yìí o ìgbọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹgbẹ́ <laughs> ìwé mọ́ ìmáàmù eléyìí tọ́lé àtùwáyí lára. ó dà ọsọ́run lọ́jọ́ kó o. máàmù tí a fi ń pè tí a fi tí a fi ń sọ lábù máàmù ọbí. máàmù Allahu Akbar. akẹ́kọ̀ọ́. àbá ni wọ́n máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn. Ah. kìí ṣe ń tọ́ lára téèyàn obìnrin bọ́yá kìíní mọ́pọ̀ bá rí jẹ́kẹ́rù ọ̀bọ o. èèyàn <laughs> pẹ̀lẹ́ńgẹ́ ni ọkàn láyà. Allahu Akbar. <laughs> máàmù nu ẹ̀yin máàmù ẹ bá wa sọ pé àwọn ọba pé àròlé ọlọ́run ni wọ́n máàmù èjìgbò ẹ bá wa sọ ẹni kí á gbóòsàgbò nílé ọlọ́run ọba ní rólé fọlọ́hún ìmáàmù Òṣogbo ìmáàmù Ifẹ̀ ìmáàmù Ìkìrun ìmáàmù bo tún ni. ìlà. ìlà. ẹ̀yin ló jí sí ọlọ́run ẹ má bẹ̀rù ẹnìkan ẹ sọ bọ́ba tí ọba ti bọ̀wọ̀ bọ́ba àwọn ọba tí bá mú òòsà mọ́ ẹ sọ fún un pé ìwọ ló ń rólé fọlọ́run ọba tí ọba ti rólé tí bá ti bọ̀ ìsàkéé sọ bá ẹnu gbogbo ẹnu mọ èso kìí ọba babaláwo ni babaláwo babaláwo ni òun ṣègùn ni kọ́yọ rẹ̀ kúrò ní ọba àwọn ọba ló fèmí ìjọba ọba àwọn ọba olódùmarè ọba tí ò pé méjì òun náà ni à ń pè ní Allah òun ni à ń pè ní bangiji òun ni à ń pè ní Chineke òun là ń pè lólódùmarè àwọn èèyàn mọ̀ ní mọ́kà mọ́kà ọlọ́run àwọn lárúbáwá níbo pẹ́ńbádé mọ́kà ṣé lárúbáwá mo fi ń sọ̀rọ̀ bọ́lọ̀ ẹ mọ̀ ẹ̀yin lọ mẹ́kà ṣé lárúbáwá lẹ fi ń gbàdúrà sọ́lọ̀ àbí ìmáàmù ṣé lárúbáwá lẹ fi ń gbàdúrà. Yorùbá ni ọlọ́run tó wà ní tá a ní tí ń lọ mọ́kà fún kò ju pé ibẹ̀ lọ mọ́ jù láyé ibi wọn etí mutí ibi wọn ọkọ wọn ètò tí ń bẹ kò sílé ọmọ sàn ilé aṣẹ́wó ń bẹ àwọn ti lé gbogbo oyún kó lù ú etí mọ́kà fi ju gbogbo ayé lọ́nu mọ́kà mọ́kà ìṣẹ́gbẹ́ ìlú kan. naibu limam naibu limam Òṣogbo ntí maka tí fi ṣẹgbẹ́ ìlú kankan ẹjọ́ ẹ̀yin tẹ́ ń ya fọ́tò ẹ̀ bá ń kó lójú àwọn ìmáàmù ntí fi ṣẹgbẹ́ ìlú kankan àwọn òwòwò aṣẹ́wó wọn ò wowó eh, eh, kí ni à ń pè azulu eh, àti ẹnẹsí àti bíà. <laughs> àwọn ti lé gbogbo owó bá àwọn ti lé kó ń lu wọn wọn ní ẹ̀kọ́ sẹ́yìn lọ́hùn ìlú kan tó mọ́jú gbogbo ayé nu Pakistan ọ̀mọ́tò Iran ọ̀mọ́tò Nàìjíríà ọ̀mọ́tò ìlú tó bá mọ́ wọn ní cleanliness is next to godliness that means ibi tó bá ti mọ́ ibẹ̀ ló súnmọ́ lọ́hùn jù ìtorí ẹ̀ làwa fi ń lọ ọbẹ̀ torí ẹ̀ mo fi wábẹ̀ lọ ni mi lọ mọ́kà tó bá jẹ́ mọ́kàdá àbí ìwò náà ni tílé ọmọ sàn wà ń bẹ̀ tí kékeré ń wà lọ bẹ̀. nípa bíi tí ẹ mọ èmi gan mọ ibi kan lágbàáyé yìí ní gbogbo àgbáyé tí wọn ò wówó owó dàmùdàmù wọn ò wówó biribiri wọn ò wówó oògùn owó ibi tí ọmọ ẹ̀mí ń gba gbogbo ẹ̀ lọ́wọ́ yìí kí ló dé táwọn ọ̀sọ́ góòlù ká ní o ò lè wọn góòlù báwọn kìí ṣe pépà lásán lè gba góòlù lọ́wọ́ kéèyàn fi pépà lásán tó lò fi security sáwèé ṣe pépà ti security wa mbẹ sáì ṣe ní sáì ṣe ní company wa àwọn id card tá à ń ṣe tá à ń fi security ṣe ìyún òdòwò mọ́ ètè èbó sọ ẹ wo Yorùbá bẹ́ẹ̀ bá ti ń bọ̀rìṣà ẹ lè gbọ́n àfijọ́ ẹ bá pa ẹ jẹ́ kí gbogbo èèyàn ẹ sọ fáwọn ọba yín ọba àwọn ọba làwa ń pọ lọ́hùn ọlọ́hun yorùbá ó lágbára débi pé aláì mo fi ọlọ́run sẹlẹ̀ ìwà láàbì tàlà kò tí ì sí ogun náà kí babaláwo aníjẹ́ babaláwo wájú tèmi ọ̀yà ọ̀yà obìnrin ọ̀yà obìnrin obìnrin ẹ̀jẹ̀ gbọ́dọ̀ tóbi èmi ọ̀wà jẹ́gbàkejì ọ̀yà àwọn ọba ọba mi ọmọ ní igbákejì bí bàbá rẹ tí wọn ọba tiẹ̀ tí ìmọ tí wọn ọba tí ìmọ tí ń jọba láti jọ ìwọ tó o ti jọba ń sìn ṣé kò yẹ kó o mọ̀ wọn yẹ èèyàn pẹ́ ju bàbá rẹ lọ ni àbí ọmọ ni pọfẹsọ olúròdé bàbá wọn ò di pọfẹsọ kése pa fi ń yọ wọn hmm. èèyàn gbọ́dọ̀ ju bàbá ẹ lọ ni ẹ wo ọ̀rọ̀ dọ̀la ẹ fi yún bá dọ̀la wọ́n fẹ́ ṣe kinní fún mi wọ́n fẹ́ ṣe wẹ́kọ̀mù fún mi ẹ ti a sì dúpẹ́ mo dúpẹ́ pé mo yá ní ká ṣe ká kírun wọn ò jẹ̀bi ọkàn mi ọkàn mi ya ọ clear. gba gba nítorí tí o tí a bá kírun tó yẹn bá bọ́ pẹ̀lẹ́ ojú ti gbogbo ẹ̀yin tẹ̀ wá bí. Allahu mango òjò ń bọ́ tá a kírun ọlọ́run yá da fún àyín pé ah, òun fèlè iṣẹ́ yín gbàdúrà yín ti gbà gbogbo ẹ tó wà mí ègún àtijọ́ ègún bàbá jèso eyín kan mọ́ ẹ tẹ́wọ́ àdúrà nàìjíríà tẹ́wọ́. bàbá jésù eyín kan mọ́ gbogbo ẹ̀ṣẹ̀ táwọn bàbá wa ti ṣe tí a ti bọ̀rìṣà rí tó àwọn bàbá kan náà sì náà ń gbà gan nígbà wọn wọn ò tètè mọ wọn ò bárun àwọn tí wọn ò bárun a sì lè a lè a lè kà sí ẹ lọ ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ ègún ìbí ègún ìbí ìyá jèso eyín kan mọ́ bàbá jèso eyín kan mọ́ ìwọ ìwọ mọ́mọ́ má rò pé irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ò sí lórí ẹ o má rò pé irú ẹ̀ṣẹ̀ bàbá jèso eyín kan mọ́ ò sí lórí rẹ o àfáà gbogbo ẹ̀ṣẹ̀ bàbá jèsè yín kọ́mọ tí ń fa ìfàsẹ́yìn tí ń fa ègún sórí ọmọ Yorùbá gbogbo ẹ̀ṣẹ̀ báyìí ọlọ́run o ọlọ́run o ọlọ́run o Allah bá ń dáríjì o àmín àmín èmi ti dáwọ́ ibi dúró lé tèmi nínú ẹbí tèmi èmi bèbè sí wa n gbọ́dọ̀ gbúrò òrìṣà bíbọ kankan èmi ni mò ń sojú ọba àwọn ọba ntí a bá tó ti ń sìn yàtọ̀ sọ́lọ́run ọ̀tá mi ni n gbọ́dọ̀ n gbọ́dọ̀ rí n fẹ́ rí n fẹ́ gbúrò ẹ̀ abọ̀rìṣà báyìí wà ń lù yìí èmi ní sọ fún yín pé n sọ pé kì í sọ ọmọ ìlú yìí o n lè sọ pé kì í sọ ọmọ ìlú yìí ṣùgbọ́n n fún pé má bọ̀ òrìṣà èmi ò sì lè bọ̀rìṣà so mo rò pé ó gbòrìṣà wá sáàfin mi gbogbo òṣàtàn bẹ́ẹ̀ tí mo bá bẹ̀ ni ó pẹ́ mo kó ó di gbó ká tó rẹ́rìn ó dìbò ọdọọdẹ ká tó rẹ́fọ̀n ká ní ẹ máa kì bẹ́ẹ̀ òkú. aláàbà ẹsẹ bàbá bàbá jésù yín kan ọmọ kò ní rò lórí yín mọ́. àmín. bẹ́ẹ̀ ṣe wábì lẹ́nìí gbogbo ẹ̀ṣẹ̀ ìyá ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ tí a ti ṣẹ̀ nínú àìmọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ báyìí kó di dáríjì. àmín àmín ọlá yín kó wá máa pọ̀ sí i. gbogbo ẹ̀ṣẹ̀ tí ń dènà ayọ̀ yín kó kúrò lórí yín. àmín ìrànlọ́wọ́ kó dé. àmín àánú kó dé. àmín ìgbéga ayọ̀ kó máa jẹ́ ti yín. yóò máa rí bẹ́ẹ̀. àmín yóò máa ṣẹ bẹ́ẹ̀. àmín ó ti rí bẹ́ẹ̀. àmín rọ́bànà. àmín. Allahumma anta Rabbi. Amin. La ilaha illa anta. Amin. Anta kalaktani. Wa ana abduka. Wa ana ala adika. Wa wadika Master Tatu, A'udhu bika min shari masannatu. Amin. Abu laka binimatika ilaya. Amin. Wa abu laka bidihambi. Amin. Fagefirili. Amin. Fahinnahu. Amin. La yakifiru. Amin. Adi unuba. Amin. Ila anta. Amin ẹ má rò pé bóyá nítorí pé ẹni pé mo mo sọ yorùbá mo tún wá kéwú ibi tí yorùbá àti islam ti pàdé onímọ̀lọ́nlọ́kan ẹ̀sìn tó bá ti jẹ́ mọ́lọ́nlọ́kan that's where the rubber meets the road táyà àti títì hmm. gbọ́dọ̀ ṣọ̀rẹ́ ibi tí yorùbá ìmọ̀lọ́nlọ́kan làwa máa ṣe ń lẹ̀ yorùbá ìbọrìṣà kìí ṣe àṣà yorùbá kìí sì ṣe ẹ̀sìn kìí ṣe àṣà kìí sì ṣe ṣe yorùbá ẹ̀sìn ni ìyún ẹsẹ̀ fìlà tá à ń dé kìí ṣagbádá tá à ń wọ̀ kìí ṣe ìlú tá à ń lù kìí ṣe yorùbá tá à ń sọ ẹ má gbà fáwọn àwọn ètèmi àtàwọn olóríṣà wọn àfijọ́ tí wọ́n bá ti sọ pé àwọn ń bọ̀ ọ̀sà kò í ṣe àṣà Yorùbá kì í ṣe mọ̀tẹ́ ẹ bá ti sọ pé àṣà Yorùbá ni ìbọ̀rìṣà àìmí àti yín à lè gbà ọjọ́ àní gbà nítorí èmi ń rólé fọlọ́run ni kìí ṣe òṣàbíbọ ni ẹ̀sìn tèmi àṣà mi mo lè wá gbádá àwọn àfa àwọn agbádá ń bì gbogbo àbá àtọwà ń bì ní afẹ́ ìwà gbádá tí yóò nù yọ̀dà fún yín o ẹ ṣoríire ẹ ra ànúgbà òṣì tó bá yín débì ìpọ́njú tó bá yín débì ẹ̀kún tó bá yín débì àìtẹ́gbẹ́ àìráànúgbà àìrànlọ́wọ́ tó bá yín débì kò ní bá yín délé kò ní bá yín délé yóò máa rí bẹ́ẹ̀ yóò máa ṣe bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ láṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ ká bíọ́ ọba tí máa ń sọ látẹ́nìkan ọ̀gbọ́dọ̀ bílẹ̀ ká kábíyèsí olódùmarè. wọ́lá láhùlà wọ́lá kúwọ́tà ibi tí n ti ṣàdúrà gẹ̀mẹ̀ pé ẹnu àṣẹ gbogbo àdúrà tí mo gbà mọ́kà lọ́sẹ̀ gbogbo ẹ̀ pátá ṣe ètí ọ̀sẹ̀. ìlú mọ́kà mọ̀ dá o ẹ̀ tó padà débẹ̀. aláàbùwà ó lọ nígbà ẹ bá tó lu tẹ ẹ bá fọ̀ lu yín mọ́ bẹ́yìn náà bá fọ̀ lóyún mọ́ tẹ́ ẹ̀ gbowó ọtí bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ gbowó aṣẹ́wó bẹ́ẹ̀ á máa wá bẹ̀ wá máa ṣàdúrà ní <laughs> màmá ọba ti ní máka o àwọn máa lọ bẹ̀ sẹ̀lú aláàbò. aláàjọ àbúrò ṣì ní ìbẹ́. ẹ ní sùúrù ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ bá wa gbé e ní arugẹ dáadáa ẹ máa bá wa tì lẹ́yìn ẹni tí ń gbé Islam ga ni ẹ á ó ń gbé Islam ga ọlọ́run ọmọ gbé ọ náà ga ọlọ́run ọmọ gbé ọ ga ọlọ́run ọmọ gbé ọ ga